بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته فاليوم نبدأ من الخلق الرابع ألا وهو الحياة الحياة يتجون كده ìtìjú kí wọ́n ń pè ní tìjú ní èdè lábáwá wọ́n ní ìǹkìbá ọ̀dọ̀ nẹ́fṣí anìlẹ̀kọ̀bíhì ẹjáwé ìtumọ̀ ìǹkìbá ọ̀dọ̀ nẹ́fṣí ni pé dídí ẹ̀mí dídi ẹ̀mí ánìlùkọ̀bí kúrò níbi nǹkan tí ò dá. ẹ̀yin ọmọ mi obìnrin yìí fèsì ju tòótọ́ òun ní máa ń bẹ fún yẹn tí èèyàn fi ṣàbòrò àmọ́ tìjú tó yẹ sí tìjú tòótọ́ òun lè tẹ́yìn máa ń ṣe nígbà tẹ́ bá ṣàbòrò tán tó bá jẹ́ àwọn yẹn kan ló lè tẹ́ ń sìn wà nílé kọjá wájú lé wọn irú ẹ̀yin obìnrin tẹ́ máa ń gbowó lọ́wọ́ ọkùnrin yẹn àwọn àlè tẹ́ máa ń gbowó lọ́wọ́ wọn bá ti gbowó lọ́wọ́ àlè kan ẹ̀mí tọ̀nà iwájú rẹ̀ kọjá mọ́. àtikẹ́ẹ̀tì rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní àlèkájàlù ẹja wíwẹ́ àlèkájàlù òun lè yí pé ìtìjú tí ẹ̀ ń tijú gbà tó burú tán ṣùgbọ́n ìtìjú tíṣẹ̀rí àfẹ́ lọ́dọ̀ wa àwọn nìtìjú téèyàn ní kó tó ṣàbúrú ọ̀gá pè ládùúró ohun tí mùdírù ṣe fún mi yìí kí máa wá sí báyìí ń pa wọn rìgẹ́tì ìjà kọ́ gbé látòrí ẹlẹ́dàá ládùúró ohun tó ẹlẹ́dàá ṣe fún mi tọ́lọ́wọ́n ọba dẹ́dàá ṣe fún mi yìí ni wọ́n á máa ṣẹbọ pẹ̀lú ẹ̀. mo tó ń pè ní àlìhàyà ni ìǹkìdádùn náà sí dídi ẹ̀mí kíkó ẹ̀mí ró ánìlì kọ̀bíhì kúrò níbi aburú kíkó ẹ̀mí ró kúrò níbi kíní o wọn ló ń pè ní àlìhàyà ó wulẹ̀ tẹ̀ ní ṣe. ìpàápàá àtìjú orí ẹ̀ ló máa wà lọ́pọlọ ẹ̀ òun tìjú ọlọ́run nìyẹn sọ ikùn rẹ kí ni wàá jẹ síkùn rẹ òun tìjú ọlọ́run nìyẹn sọ ahọ́n rẹ̀ kí ló máa jáde nínú ahọ́n ẹ̀ òun ti jọ ọlọ́run àbí wọn bá ṣàbúrò ìtọ́lọ́run bá mú mi ńkọ́ ìtìjú ti wà fún ẹnìyàn ẹ̀ẹ́dẹ̀ni fífẹ́ra wa yìí nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ mo fi bẹ̀rẹ̀ nìyẹn ìtìjú ìwà mùsùlùmí nípa àwọn àti mọ́ọ̀nì jọ wà ní gbogbo èèyàn la fẹ́ kó tijú ẹ̀ láti ṣìta pàtàkì àyè ìmọ̀tàlá ní ìdìtìjú lọ́dọ̀ rẹ̀ jùjà máa. ẹgbọ́n ah, ah. mo wí dáadáa o gbogbo èèyàn ọ̀dà gbogbo mùsùlùmí la fẹ́ kó tijú gbogbo èèyàn la fẹ́ kó ní tìjú a tún wá fẹ́ lọ́dọ̀ ọ̀tá ní jù ọ̀kárí ọmọ mi ọmọ mi àgbà ló ti dáhùn rẹ̀ ní lọ́dọ̀ obìnrin la fẹ́ tìjú jù ẹ wá ní tìjú yẹn báyìí ainel haya ń bọ̀ ní tìjú wà pẹ̀lú ẹsẹ̀ tẹ́ ń gbé káàkiri. ẹ̀yìn ọ̀sẹ̀ ẹlẹ́ káàkiri gbọ́ ní ìtìjú yẹn wá ẹ̀yìn sí gbogbo ojúlẹ̀ gbogbo yín ń taná tí ń taná final haya ní ìtìjú obìnrin yẹn alẹ́ nìkan ọmọ rẹ̀ mọ́ bó sì wọ́n sọ pé bóun rọmọ àwọn yẹn wà ń sọ pé tó ń wọ ọmọ tó ó ní kó wọn rọmọ òun ó rọrùn lọ́dọ̀ òun ju kó wọn má retí ju òun mọ́ lọ. àwọn èèyàn ni àwọn ẹ̀yin tẹ́ ń hó kọ bàbá lọ sí àmùdírò sọ pé aṣọ wa gbọ́dọ̀ balẹ̀ aṣọ yín balẹ̀ aṣọ yín balẹ̀ àti látọjúgun mo ló ti wọ̀n báyìí àwọn ìgbọ́n kan ọmọ bíi tí ó dé ọ̀pọ̀ ìjọ́ kẹ́kọ̀ọ́ tó báyìí lẹ́yìn àtẹlẹsẹ̀rẹ̀ ká sọ yín wá rí bẹ́ẹ̀ níta sọ rẹ̀ wá rí bẹ́ẹ̀ kọ́ yọjú wọn fẹ́ rí o lọ́gbẹ̀bù kó tó kàn mí. ìgbọ́n kan báyìí látọjú kù ìgbà tó wá di kó dúró tán àtúnwá di òdìdí ọwọ́ kan yìí nígbà tí. kò síbi láti rí tìjú lára obìnrin ju kó bo ọ̀ṣọ́ rẹ̀ lọ olórí ọ̀ṣọ́ òun lójú àtìkáàtì olórí ọ̀ṣọ́ àtẹ̀sẹ̀ ìkọ́sùn méjèèjì yẹn àtúnfí pẹ̀yìn ọmọ méjèèjì yẹn òun lọkùnrin gbọ́dọ̀ máa wá kí láti wò ojú bẹ̀rẹ̀ wà wà ẹsẹ̀ àṣírí ẹ̀wà mẹ́mẹ́ ẹjọ́ mọ́ sí sọ́ ìyá pé ńgbà tí Umar bin Khattab radiyallahu anhu fẹ́ fẹ́ ọmọ Ali bin Abi Talib ọmọ gidi ẹni ọmọdé mi mọ́rù dẹ̀ já láti mùsùlùmí gbà yẹn àwọn sọ fún Ali bin Abi Talib pé òun fẹ́ fẹ́ ọmọ rẹ̀ wọn kà mọ̀ yẹn ní Ummu Kulthum àwọn ni ọ̀dà màá sẹ́ǹdì ẹ̀ṣọ́ àtọ́wádọ́dọ̀ aláṣẹ aláṣẹ wa ní kọ́ káṣọ lẹ́sẹ̀ ọ káṣọ tó lẹ́sẹ̀ rẹ̀ wọ́n fẹ́ yẹ ẹsẹ̀ rẹ̀ wò. wọ́n yẹ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè dàgbà tó lọ́dọ̀ yín níyẹn bẹ́ẹ̀ ti lọ ó ti lọ dámọ̀ràn fóun fẹ́ fẹ́yàwó tọ̀ wọn bá kàn bẹ́ẹ̀ wọ́n fara mọ́ ẹ. ẹ pé kí ló sọ fún odidi olórí ìjọba tó wà nípò ti Tinubu wa tó tún ju ko Tinubu lọ. wọ́n ní bí ìbá ṣe pálá àṣẹ mùsùlùmí tó gbé nígbà fún ọ nígbà tí ọmọ kékeré fa nígbà fáwọn ọmọ òrùfẹ́ wò àṣírí ẹwà ni wọ́n fẹ́ wò lẹ́sẹ̀ yẹn because níbi ìgbásẹ̀ yìí tóbìnrin ọba dúdú bí ilé yẹn ó ti rí bí bá ń bóra èèyàn ó ti mọ̀ ẹ̀yin tẹ́ máa ń bóra tí ọba sanra bí ilé yẹn ó ti rí tí ọba tínrín bí ilé yẹn ó ti rí ló fi já sí pé wọ́n ní ìdí àtìrí obìnrin tí bá ń gbẹ́sẹ̀ kí bí èsè pọ̀ kẹfẹ́ wo ẹsẹ̀ rẹ̀ ní gbójú kékeré pẹ́ẹ́nì kẹfẹ́ wo kò ní tìjú ẹ̀yin lẹ́kẹ́ ó débi ìtìjú o. àwọn á lè rọ́kùnrin tí ò ní tìjú náà bóò láti mọ ọkùnrin tí ò ní tìjú jàmá ẹni ẹ́ ẹni tí ò ní tìjú bó láti mọ̀ ọlọ́kùnrin à ẹ̀mí ọ̀gbá ọ́ à ẹ̀rẹ́ ni tí ò ní tìjú tèmi mọ́ àpẹẹrẹ bí kéèyàn ọlọ́kùnrin kan ní ìsìn tí ìpìlẹ̀ ọgbọ́ sọ́lẹ̀ láàrin ìjà bá ní kí ló dé olóoru yìí mú ni ọwá tún wà ká àwọn ọkùnrin kan àti obìnrin kan náà tó wà táwọn ní omi sì jù wọ́n kẹ́ wò sùn gbogbo àwọn bá jókòó báyìí wọ́n kàn bu yẹ̀rì sókè báyìí kí ni ìṣẹ̀lẹ̀ yẹn ìtọ́yá wọ́n tọ́ nìyẹn aláìní tìjú àbọ́kùnrin mi pé ní àtọ́síláàkùn bẹ́ẹ̀ bóun pẹ́tọ̀ ni aláìní tìjú àìní tìjú ó tún hàn níbi ọ̀rọ̀ tí yẹn bá ń sọ ọ̀rọ̀ sákàsákà bí kí wọn máa sọ̀rọ̀ abẹ́ ọkùnrin àtobìnrin kọ́ máa rẹ́rìn wìdìwìdì mẹ́mọ̀ ká eléyọ̀ ní ti jù àṣà ni mo fẹ́ tí ń gbọ́ mi bẹ́ẹ̀ fẹ́ tí mo fi tẹ́lẹ̀ wá ìtìjú sáàdì ìtìjú ní máa ń bẹ́nu kí ni alikọ́ọ̀lù ọ̀rọ̀ kí wọ́n bá sọ ìtìjú tó wà nù kí ni ẹ mọ̀ pa ti fẹ́ fọ́ọ̀mù ẹ̀ẹ́dọ́ àfara wa ni ìtìjú fẹ́ ó tún wà nù kínú àti lọ́wọ́ àná ọ̀rọ̀ ó tún wà nù kínú. ẹ wá lè sọ̀rọ̀ múra sí fífẹ́ fi libas libas aṣọ tí yẹn bá wọ èèyàn ọmọ ọ̀sán kan ní ti. ìwọ tó ti rí tẹ́lẹ̀ tó tún á lọ wo aṣọ tó ti rí ọwọ́ agbẹmọ́nú rẹ̀ gbogbo àti rẹ̀ wá tú òmìnira ni a ah, kò ju títí ní báyìí lọ. lórí agbé májẹ̀mú bíi mẹ́jọ tí ń bẹ fún aṣọ tẹ̀yìn obìnrin oló mẹ́jọ ń bẹ mẹ́ ọgbọ́dọ̀fẹ́ tí ò ní sọ́bọ̀ sí sanra sí ní sọ́bọ̀ sí tíyánì sí. ọgbọ́dọ̀ fẹ́lẹ́ ọgbọ́dọ̀ balẹ̀ wọn ọgbọ́dọ̀ yàwòrán abẹnumísì ọgbọ́dọ̀ ságbélé ìbúmẹ́ ọgbọ́dọ̀ fílọ́fíńdà sí ọgbọ́dọ̀ jásọ gbajúmọ̀ ọgbà àwọn májẹ̀mú ọ̀rọ̀ ti rẹ̀ ó fi hàn pé ìtìjú ẹjẹ́ asáré sọ àlìhàyà ní kíni ìkọ́ọ̀lì nínú kíni ọ̀rọ̀ gbogbo ló tún lè wà ìtìjú nígbàs níbi aṣọ kí la tún lè wà fi sí kí ń bọ́ra tó kéré sí lórí ìtìjú ẹ dáhùn ni ẹ bóò ní ṣe sí ẹ̀sìn máa rí àti yẹjú ọ̀rọ̀ àti yẹjú aṣọ gbogbo àkọ́kọ́ ni aṣọ bọ́kùnrin ó bóbìnrin wí àpá ti sọ̀rọ̀ aṣọ ní ìsẹ̀ ńtọ́lọ̀ bọ́ sọ́lẹ̀ àbọ̀wọ́sọ tó kéré láre gbogbo la tún lè ti rí tìjú irú ìṣesí wọn. ọ́ mo ti tẹ̀lé yín lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jí ká mú hadith abdullahi ibn abbas wa radiyallahu anhuma qala rasulullahi sallallahu alayhi wa sallam ani inna li kulli dini khuluqa ẹjáwé. وإن خلق الإسلام الحياء إن لكل دين خلقا وإن خلق الإسلام الحياء أيها مساكن حديثنا في الله wọ́n ní abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ báyìí pé inna li kulli dini khuluqa dájúdájú gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló níwà rẹ̀ ma inna khuluqa li islami dájú ìwà islamu alhaya ìtìjú ni wọ́n bá rẹ̀ ń tí ò ní tìjú ní mùsùlùmí àwọn èèyàn fẹnu wọ́n fẹnu bá sáàmù jẹmọ́lá ìgá ń lérò pé mùsùlùmí nìwọ̀n ìdí ti máa wọn mùsùlùmí kẹrí ó ní sọ̀rọ̀ bó ti sọ̀rọ̀ yìí àwọn ìmúra bí wọ́n ṣe múra yìí ẹtikẹ́tì bẹ́ẹ̀ ìnàlè kó lè dí ènì ìkólókà kí ni túnmà rẹ̀ fàyínà kólókà ìsìláàmì alhaya ọ̀ wọ́n ṣe rí nìyà ọ̀ kí ni mo ti pè túnmọ̀ alhaya o ìǹkìbádùn náfsì kí yẹ kó anìlùkọ́bí ihe aburú ìntìbádùn náfsì anìlùkọ́bí ihe ẹ jẹ́ ká wí ìwà kejì sí àwọn obìnrin ṣe lágbára sí fún ẹ̀kọ́ kan kà fún mi ò lẹ́gbọ́dọ̀ sí ká ìwà mi ìdádún fẹ́ wí ní ìsìnwó ló pè ní àlìgbáyìrọ̀tù ẹjẹ́ àwẹ̀ gbáyìrọ̀ yẹn òun ló wú jíjẹ àwọn obìnrin máa ń jowú wọ́n máa ń jowú so mo wá sàlàyé mo ní mushtaqatun min tagayyuri al-qalbi ajáwé mushtaqatun mo ní àlìgẹ́rà yẹn ayọ́ látara àyípadà ọkàn ayọ́ látara kí ni o wàhíjáànù lè gádọ̀bì àti lílágbára bínú bisábàbì lè mùsáàrà kátì bí ìmọ̀ bí ìhèlè fúnfọ́s nítorí pé nìkan bá yẹn kẹgbẹ́ ohun tí yẹn dá ni ó di ń sìn nítorí pé nìkan bá yẹn kẹgbẹ́ ohun tí yẹn dá ni ó ní máa ń fà yẹn ẹ̀rí kọ́kọ́ mọ̀ sáwọn obìnrin lára o wọ́n wá sọ sí parí pé wá àṣàdù mọ̀ yẹ̀kú nù dáálíkà bẹ́ẹ̀nà ìtàwùjáìn wá àṣàdù mọ̀ yẹ̀kú nù dáálíkà bẹ́ẹ̀nà ìtàwùjáìn ni onísábà máa ń wáyé jù láàrin ìyàwó méjì àbíkẹ́ sọ pé láàrin ọkọ àtìyàwó èmi ti níyàwó mi nísìnyí wá rẹ́ nìkan kọ́ máa lọ fábòrí ìyàwó mi káwọn kí mo lè lọ́ọ́ tì mẹ́wọ̀n àbí lọ́ọ̀rẹ́ rìn sí wọ́n máa ń fa aláṣọ wọn fẹ́ tí wọ́n bá jù sẹ́wọ̀n ni. kí ló ṣe mí tí mo fi lọ́ọ́ jù sọ́wọ́n ẹ̀wọ̀n ó wú ni. ọ̀ síríọ̀sì ṣé mo dé ó sún lọ́ọ́ bá rí ẹnìkan náà wọn sàábé wọ́n ń pè ní Saad wọ́n ní tóun bẹ bẹ nìkan lórí ìyàwó òun tí ń ṣe kàtìkàtì pẹ̀lú rẹ̀ wọ́n bẹ̀ ni ẹwù bẹ́ẹ̀ sì ṣe ha ní gbogbo àwọn sàábé ṣe ha wípé ọ̀rọ̀ yóò àbó mi ìyàwó mi òun á bẹ lómi tí ń ṣe kínní fún lọ́wọ́ wọ́n bẹ̀ ní ìdání òjíṣẹ́ Ọlọ́run sọlá àṣálá ní ten tí níbi owó sáàdù èmi ànábì kan ń jowú jù lọ ọlọ́run wà ń jowú jù wá lọ owó ọlọ́run la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí àlìgáyérátù owú mọ̀ṣákọ̀tún ayọ́ ní ntajà yóò lè pẹ́lú bí níbi yíyí padà ọkàn níbo mọ́ láti yọ́ wàhíjánu lè padà àti ìbínú tó lágbára ẹ dá mi lóhùn. بسبب المشاركة فيما به الاختصاص nítorí ìbánitẹ́gbẹ́ ọ̀yà níbi ohun tí yẹn dá ní wà aṣẹ́dùmọ̀ yẹ̀kúnù dáníká venus ọjọ́ ilé ilé yẹn sábà máa ń wáyé láàrin ọkọ àtìyàwó àwọn obìnrin tó bá lù mọ̀ ọmọ ọkùnrin tó fẹ́ yàwó ẹyọ kan ọkùnrin scott mẹ́ta ìgbọ́dọ̀ gbọ́ kẹ́nìkẹ́ fẹ́ fẹ́ èèyàn ọmọ mi lọ́jọ́ iwájú tó máa lóhùn olè tẹ́lẹ̀ kejì o o lè ṣe kejì o lè ṣe kẹta o lè ṣe kẹrin ọlọ́run ká ti jẹ́ bí o sún ọ kó sún ọ fún ọ ẹ̀ẹ́ta mi ibi tó ti soríire tọ́rẹ sùn sí fún lọ́kìnrin wa nọ́mbà tó bọ́ sí yàn yàn ní ìtumọ̀ kankan kí nọ́mbà yẹn lèyàn fi wà àlùjọ náà lèyàn fi wọ náà ni. tó ẹlòmíbá tí wàá gbòòrò papọ̀ òun fẹ́ fẹ́yàwó mi báyìí bí ṣe ń kónú òkùnkùn ni wọ́n máa bẹ́ sórí òkè. ẹlòmíì lè ní owó òkú o. àwọn àti àkù. àkù àkù nítorí kí ni àkù dákùmákù. ó fi èyí pé ẹ̀yin ọmọ mi ìyàtọ̀ ń bẹ láàrin ọkùnrin àtobìnrin níbi owó ta ló lẹ́tọ̀ọ́ kó jowú ta ni ọ̀lẹ́tọ̀ọ́ kó jowú mọ́sálà ni ọ ta ló yẹ kó máa jowú. ta ni ọ̀wá yẹ kó jowú aláyẹ̀ ìgbà orí tó tòní bá jowú iná ní ọ̀sọ̀ kalẹ̀ sí yóò wọ náà ni sọ bí elékọ̀ bó ti já sí pé tọkùnrin ọba jowú ọkùnrin ó tún wọ náà jísọ́ ọlọ́run ní kò ní wà lè jẹ́ náà àdàyò ọkùnrin tí èjòwú ọ̀rẹ́ nìkan ti ń kí ìyàwó ẹ̀ báyìí òun náà tó á bú ẹ̀rìn inú rẹ̀ dùn fẹ́ sì kí ìsọ̀ ìjíṣẹ́ ọlọ́run ní kò ní wà lójà náà ṣùgbọ́bìnrin ẹ̀wọ̀n ọgbọ́dọ̀ jówú àfi níbi ohun tó bá rí pé lè kó wàhálà àbọ̀kọ̀ òun lápẹẹrẹ nìsín ọkọ rẹ lè fẹ́ àwọn kejì ó lè fẹ́ kẹta kọ̀ wá fún àwọn ọmọ àdúgbò nílò ọ̀kan báyà wọn ọwá ni, á kí ní fẹ́ palapàla tẹ̀ ń ṣe yá fa ẹ wá ń pa ẹsẹ̀ kejì ẹsẹ̀ ẹsẹ̀ kẹta ẹsẹ̀ kí mo sọ pé ń gbà ní. ọ̀nà tó bẹ̀rẹ̀ lè gbà fi sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ọmọ yàtọ̀ síbẹ̀ mo ti yóò kíní kan yóò máa láagu ìnáni ọwọ́ bẹ́ẹ̀ ọmọ ìdílé wọn ti bẹ́ẹ̀ yọ ọwọ́ náà ni o. ẹ̀yẹ̀ ìyá túnbọ̀ lẹ́ẹ̀kan sí alìgẹ́ràtù owó jíjẹ mọ̀ṣẹ́kọ̀tún mí ń tàgá yóò lè kálìdì ayọ́ láti di yíyí padà ọkàn wàhíjá ni lọ́gọ́dọ̀ àti bínú tún lágbára ìsábàbẹ̀lì mùsàárá kátí nítorí ìbánikẹ́gbẹ́ fíìmọ̀ bí ilẹ̀ kọ́ níbi nǹkan tí yẹn dání wà aṣọ́dùmọ̀ yẹkùnù dálíká ibi tí yẹn fi máa ń tẹ̀lẹ̀ jù báyẹ̀nà ìgbàwọ̀jọ́ ni láàrin ọkọ àti ìyàwó ni ọya hadita bí hùwẹ́rọ̀ aláfẹ́ ká mú báyìí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ lẹ́ẹ̀sọ́lá ń sọ pé inna Allaha yagọ́ọ̀rù ọya dádájọ́ ọlọ́run máa ń jowú wà innal mu'mina yagọ́ọ̀rù wà innal mu'mina yagọ́ọ̀rù dádájọ́ mú mi nínú ẹ̀sìn máa ń jowú mọ́wọ̀ gẹ́rọ́tù lọ́ọ̀hì owó tọlọ́run an ya'tiya al-mu'minu máa harama àléhì òun ní kí mú mi ní má sí ohun tó kélé wà fún ìyẹn ni pé owó tọ́lọ́run jẹ lára wa ní táwà mú mi ní ọ̀gbọ́dọ̀ dídí wọ̀ ní ọlọ́run nídún kí mú mi ní kó má lọ sí ránù máa jẹjẹ kú jẹ máa sọsẹ kú sí máa sọsọ kú sọ tó wà tayọ bẹ́ẹ̀ inna Allah dádájú Allah yàgọ́rù máa ń jowú wà iná lè mú mi náà dádájú mú mi ní yàgọ́ọ̀rù mú mi náà máa ń jowó ìfẹ̀fẹ́ wà mú mi ní lówó. ó ní wà iná ọ̀gẹ́ ìrọ̀tù lọ́ọ́hí àti kówó ọlọ́run nìyí àníyá àti àlùmínú òun ní kí mú mi ní má ṣe má harama àlè ọlọ́run sì lè wọ̀ fún. ìbọ̀lẹ̀ kan iná lọ́ọ́ yàgọ́ọ̀rù dádájú ọlọ́run àbájọ́ wà iná lè mú mi náà yàgọ́ọ̀rù adájọ́ mọ̀mí nínú ẹ̀sìn máa ń jowó ọ̀rẹ́ ìrọ̀tò lọ́ọ̀hí owó ọlọ́run àyà ti àlùmọ̀mínú òun ní pé mọ̀mí ní má ṣe ṣe máa harama hó àbí máa harama ẹlẹ́yìí ohun tọ́lá ń ṣe léwọ̀. Nígbàdí ti tàkọ́kọ́ náà lẹ́ẹ̀kan sí méjì táfi tún bẹ̀ náà nìyẹn. Wọ́n ní inna ìwà ìsìláàmù àwọn ní kíni ọ ìhàyà ìtìjú ẹrí parí àdízi sáàdù tí mo kà fún yín ní à ń kà lọ́wọ́ yìí o àpé sáàdù ló ní tóun bíi bẹ́ẹ̀ nìkan lórí ìyàwó òun báyìí òun máa bẹ nígbà ni ìgbà táwọn yẹn ṣe há bẹ́yìn náà ṣe ṣe há lẹ́ẹ̀kan yẹn òjíṣẹ́ ọlọ́run ní sẹ́ǹ ṣe mọ̀ níbi owó sáàd èmi gan jowú jù lọ àti fọ́lọ́run náà wá ń jowú owó yẹn lọ́wọ́ inna Allaha yàgọ́rù dájú ọlọ́run a máa jowú ma iná mọ́mí na yàgọ́rù dájú mọ́mí nínú ẹ̀sìn máa ń jowú ọ̀gá ìrọ̀tún lọ́ọ̀hí owó ọlọ́run àyà àti àlùmọ́mínú àwọn oníkémọ́mí ni wọ́n máa ṣe ṣe máa harama àlè ìwọ̀n tọ́lọ́run sì léwọ̀. ọyàtọ̀ ló fẹ́ gbìyànjú fún mi láti pa eléyìí kódà ẹ̀bùn ńlá ní fòǹtọ̀hún yóò sọ̀túnmọ́ ìwà ni yóò sì sọ̀túnmọ́ àdíìsì rẹ̀ ìtumọ̀ ìwà yẹn ní lọ́ba wá yóò ka yóò tu yóò tún wá sọ̀túnmọ́ àdíìsì yẹn lọ́ba ètò ṣe báyìí kódà kò sẹ́ni ti lè fún bàbá àjẹ́ ọ̀nìkan náà lọ́ka méjèèjì àádẹ́kọ̀ọ́ ẹ̀bùn méjì fún un. aya man yẹ kara. ọ̀gájú yìí rọ́ọ̀tù olùwọ́ ọ̀gbìn owó ẹ̀wá ní owó ọlọ́run ọba àyíyá ìyá lè mú nínú màá ṣáwọ́ mọ́ àlẹ́ yìí èyí tí lómìnira má ti mú tó ti léwu. ẹ ṣeun barakallahu fik zainab tún jẹ ẹbùn mi lónìí. Uh,